that is personality wọ́n wà á gbà níyànjú pé no kò rí bẹ́ẹ̀ ìwọ́n ti lórí ayé tẹ́ bó ti fẹ́ lò mọ́ di àwọn ọmọ yìí lọ́wọ́ mọ́ sọ wọn di ẹni tí ó mọ̀ ṣe ìbàjẹ́ wọ́n á gbìyànjú àti ṣe nà síyà bàbá tí bàbá ò gbọ́ ilé ẹjọ́ ilé ẹjọ́ sẹ̀ríà ló máa take over ìjọba ló máa ti over tí bàbá tí ọ̀rọ̀ kàn tó bá yarí tí wọ́n sì ní kí wọ́n bá wọn sọ̀rọ̀ tí ọba tún gbọ́ tí ọba tún gbọ́ ara òun ò níyànda rẹ̀ o ò lè hold on àtẹ̀yẹn náà ọ̀sán lè fi ọmọ rẹ̀ so bọ̀ tó sí pé ìdí tí bàbá mú wá ó bófin tó bá wọ́n á pàrọwà fún ọmọ pé k'ọwa kọwọ́ ẹlòmíì tí ó fẹ́ pé kọwọ́ tí ó kí ọmọ tó jẹ́ ọmọ onísúnà tó wá ní ọmọ nasfat àbọ̀mọ kọ̀rí ìsìjàábà bàbá rẹ̀ mọ̀ wò wípé àà ìwà tó ọjọ́ ọmọ ọ̀hun tó ń fi súnà rí ọ ọ̀rọ̀ àárí ọkùnrin kankan tó lè fẹ́ lágbo àwọn tí a mọ̀ pẹ̀lú súnà agá sí pé àwọn agbo aládàlú àwọn tó gá sí pé wọ́n so tán bá ṣe súnà kan by mistake ló jẹ́ lọ́dọ̀ wọn ah rárá o òun ò lè yọ̀ǹda rẹ fúnrú ẹni bẹ́ẹ̀ o tí bàbá bá kọ̀ ọbúfin mú báyẹn bàbá ọ̀gbọ̀dọ̀ yájú ẹ̀ lẹ̀ kọ́ wá fọmọ ẹ̀lí ẹni tí èso ń súnà lọ́wọ́ ok tàbí ìdí míì bóyá bàbá yìí ó jẹ́ ará Ìbàdàn bí àpẹẹrẹ ọmọ ẹ̀wá ní òun rí ẹni tó ń fẹ́ fẹ́ ọwá ní ọmọ Sókótó ni <laughs> ta ni ò sì mọ̀ pé tá má ti fàyàwó lé ọmọ Sókótó lọ́wọ́ yóò kọ̀gá Sókótó ti ẹ̀nu ó di báìbà inú Sókótó àti Ìbàdàn extreme end ni wọ́n jọ wà sí Nàìjíríà bàbá ìwà wò wípé sóhun ààrẹ lọ máa bẹ ọmọ òun sókótó tí wọ́n góòlù wá máa bí òun wò òpin àti dé nìyẹn rárá wá èyí tó bá wà nítòsí tó lè fẹ́ má lọ sí jìnà rere báyẹn òun ò ní ọmọ fẹ́ ẹ̀yà mi ìyàn bẹ lógùn state ìyàn bẹ ń Kwara ìyàn bẹ ní Òṣogbo ìyàn bẹ ní Ìwó ẹ̀hẹ́n so ibẹ̀ yẹn sì ṣe ṣe wé mọ́ fún òun pẹ̀lú ibi tó ń dàgbà dé yìí kó wá máa tẹ́kọ̀ọ́ ṣòkòtò létí tó ń bá fẹ́ rí ọ pé àtọ́kàn bá ti ẹ̀ta sí ọ tàbí ìwọ náà no wọn fara mọ́ pọ̀ lọ́wọ́ gbé ṣòkòtò o pàápàá gbọ́dọ̀ bọ́yá irú bàbá bẹ́ẹ̀ bọ́yá kò bímọ míì bọ́yá kìkì dọmọbìnrin ló bí wọn á wòye sọ̀rọ̀ rẹ̀ pé a ń tọ́mọ yìí sì ń sọ yìí ń tí bàbá yìí ń sọ yìí ó kò takẹ̀ sí má sọ bàbá rẹ̀ di eh, abo àgán wẹ́lòmí tó fẹ́ so kókó ni pé ibi tí bàbá tó bá ti fọn mú tàbí ẹni tó jẹ́ aláṣẹ tọ́rọ̀ kan tó bá ti fọn mú á wòye sí ibi tó fi fọn yẹn tó bá dá sí pé bàbá yẹn láti nà sí àfún á sì nà sí àfún ó bá gá títí ọmọ láti nà sí àfún á sì nà sí àfún ẹnìkan wá béèrè béèrè pé ìdí tí ẹni tí òun fẹ́ sí ọmọ rẹ̀ tó fi fọmú ni pé bàbá yẹn sọ pé ìyá àwọn òsì lọ́dọ̀ òun mọ́ ó ti kó àwọn ọmọ lọ nígbà wọ́n fẹ́ so yìgì wọ́n wá wó òun kàn nítorí náà òun ò lè fà lọ́kọ à ah, bàbá kò yẹ kẹ́ ti bẹ́ẹ̀ kò yẹ kẹ́ ti bẹ́ẹ̀ pàápàá kò yẹ kẹ́ ti bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́wà ní kó kí ẹ̀fọ́mọ ìlọ́kọ̀ọ́ ìntẹ́ níbi jùlọ ni pé sọmọ yín yẹn tí wọ́n gbé sámọ yín lọ́wọ́ yẹn só sì wà nínú Islam sẹ́ni tí ó sì fẹ́ẹ́ fẹ́ tó mú wá báyìí yẹn tó náà jẹ́ mùsùlùmí tí méjèèjì bá ti wà guarantee ẹ̀fà fún pé ìyá ẹ̀ kó lọ ọ́sá mọ́ yín lọ́wọ́ yẹn ẹ pé obìnrin bá ọmọ sá gẹ́gẹ́ bí wàlíyù rẹ̀ kò lè gbà ṣe nínú ẹ̀sìn gbogbo ẹ̀yin tí ẹ ti babó baba kọ́mọ ọlọ́mọ ẹ ti sè yá dá padà wọn ò tí ì so yigi ó ó ò lè mú jẹ ìwọ náà tó ti ń pèsè ara rẹ gbọ́ tó ọmọ wípé kì í ṣe bàbá rẹ bàbá ẹ sì ń bẹ láyé ó ń bẹ láàyè lásìkò náà ẹ̀ẹ́kù yìí gìso ẹ̀ẹ́fẹ́ bàbá rẹ̀ kò náwó lé ọ lórí ẹ̀yìngbà tó fi ń kàwé gbogbo tó ń wíhun kò rán bẹ́lẹ̀ yìí o kò o ọ̀tọ̀ ni kéèsì kí bàbá rẹ̀ ò tọ́jú alẹ́ ni tó lè fi ọlọ́kọ ni bàbá rẹ̀ oní nọmbà wáàni níwọ̀n àgbà bá sì wà láyé tó wà láàyè tí gbogbo ìròyìn mẹ́rẹ̀ ní sí lára ó jẹ́ mùsùlùmí ó jẹ́ ọkùnrin pọ̀ṣúọ̀ ọkùnrin ló máa jẹ́ so ó jẹ́ mùsùlùmí ó bàlágà pọ̀ṣúọ̀ gbọ́dọ̀ bàlágà nǹkan kan oṣù rọrùn látàrí bàbá rẹ wọn ò re rẹ́ǹtì ọba mẹ́kà láti wá rọ́kùn bàbá rẹ̀ gbogbo ẹ̀jẹ̀ ti se mistake pátápátá ẹni ọtún ṣe ní o torí pé bí ọmọ ìyápẹ́ ẹnu ní o ọmọ ìyápẹ́ ẹnu ní o wọn èé rẹ́ǹtì bàbá tẹ́ wá rí ètò wá ṣe wá ń kàyèsí ni pé àwọn ìyá tí ò lẹ́nu níbi yìí àwọn ni wọ́n á máa sóòbánú jẹ́ sọmọ wọn bá lọ sí lọ́kọ tí wọn ò sí ìjòkó wọn àmọ́ ní wọ́n lọ fẹ́lò ní ìsí àwọn ẹ̀ẹ̀wulẹ̀ níjòkó bẹ́ẹ̀ ta ló sọ fún wípé ìyá ọmọ ó ní ìjókòó níbi ìjókòó ọmọ rẹ̀ àáfà àwo ló sọ ṣe láwọn tí máa dákọ bàbá igi yá igi làkáyè wọn ó yẹ ká yiri ẹ̀wù ó yẹ ká yiri ẹ̀wù tó bá yẹn ń tán gbà ọmọ lọ́kọ kò sí ń tí ń bọ́ bá jẹ́ pé nǹkan gbà lérò pẹ̀lú pé bàbá yìí ó ní ẹni tó lè fọmọ lọ́kọ kò sí tí ń jẹ̀yà yìí kò sí obìnrin kan tó lẹ́nu lórí pé ọmọ fẹ́ fẹ́ ẹnìkan kò sí obìnrin tó lẹ́nu bẹ̀ lájò fi ṣẹ̀ríà ọba àpẹẹrẹ ẹni girama ọba àpẹẹrẹ ẹni great girama gbogbo tó bá rí òpèrà rẹ̀ ọ̀ lẹ́nu ń bẹ̀ pàápàá ò lẹ́nu ń bẹ̀ àwọn tí ó so yìgì aláti obìnrin tí nàmbà wà ìjẹ́ bàbá ọkùnrin tó fẹ́ fi ọmọ ó di méjì ẹlẹ́rìí ọkùnrin mùsùlùmí méjì tó jó ní déédéé nàmbà ti wà ó nígbà lóòkó obìnrin wà bẹ̀ níbo lóòkó obìnrin wà bẹ̀ ẹwà jẹ gẹ̀lẹ́gẹ́gẹ́ bàbá ọmọbìnrin yóò jùkò sórí àga wọ́n tún wá pe ìyá tó bí ọmọbìnrin ẹ̀ náà wọ́n ibi tẹ́ bá ti máa ń pè wọ́n jáde bẹ́ẹ̀ wọ́n ní bàbá tó bí ẹlẹ́hàá kí ń lọlé ọkọ rí o àwọn ẹlẹ́hàá àwọn ìyá ẹ̀ náà rí o ah, ta ló ní ẹ pè ta ló ní ẹ pè sí yóò wà ní ilé ní yóò wà ní ilé yóò mọ gbọ́n tí ń lọ kò gbọ́dọ̀ jókòó sí jókòó yẹn kò gbọ́dọ̀ jókòó sẹ́ ìyá tó bí ọmọ kò ní ìjókòó níbi ìjókòó yìgì ẹ bá sọ pé ìyá tó bí ọmọ níjókòjókò yìí kódà kọdún sí àtọ̀ bá àwọn tẹ́sì sọ pé wọ́n jókòó níbi ìjókòó yìí ó ní aláti ọmọbìnrin bí bàbá rẹ̀ nàmbà wà ọkùnrin tó fẹ́ fẹ́yàwó nàmbà tù ẹlẹ́rìí méjì yóò ọkùnrin tá a wá wá ọkùnrin tì nínú agbo bẹ́ẹ̀ tá a wọ́kùnrin tì táàrí a wà mánéjì obìnrin obìnrin méjì yóò àmọ́ ṣe dèbí ọkùnrin kan nígbọ́n wọ́n tí wọ́n dápọ̀ ìyá ọmọ tẹ́wàá fẹ́ gbà tí èsè tí ẹfẹ́ gbà kan rí tí ó padà wá jẹ́ kí ìgbéyàwó yẹn kó mọ́ làlàáfíà ìyá ọmọ jókòó nulé ni kò sí tó kàn án à bàbá tó lọ mọ́ òun ló nìjókòó yìgì òun ló nìjókòó yìgì this is what Islam says gbogbo ẹ̀yin ìyá ọmọ tẹ́ẹ̀ ti gbọmọ mọ́lọ́mọ lọ́wọ́ tẹ́ẹ̀ ti gbé ọmọ sá lọ hey tọ́bájọ́ ọmọbìnrin tó jẹ́ mọ́kún yóò lọ sí ní ọkọ ẹ̀ lè dá sí lọ́kọ o ṣe wá ní tọmọkùnrin tọmọkùnrin fúyẹ́ tọ́rọ ọmọkùnrin kò kan bàbá kò kan yá kò fẹ́ níyàwó kò kan bàbá kò kan yá kò fẹ́ níyàwó òun tó fẹ́ fẹ́ yàwó bàbá ìyàwó rẹ̀ àtàwọn ọkùnrin méjì tán jẹ́ mùsùlùmí ó ń déédé tán bá rí mú lọ́wọ́ ọparí wọn ò dákọ̀ bàbá ọkọ wọn ò dákọ̀ ìyá ọkọ tẹ́ gbogbo sẹ́rímùnì tẹ́ mọ́ ń bá káhùn tẹ́rí sílànà bá ti pọ̀ ẹ̀ lè rí nǹkan tẹ́fẹ́ sí ẹ̀ lè rí ṣe o ìyá ìyẹ̀kì ìyá o tààrin gbogbo sẹ́rímùnì ti ọkùnrin tó fẹ́ lọ́kọ ọkùnrin tó ọkùnrin tó fẹ́ níyàwó fẹ́ by constitution going by the constitution islamic constitution islamic law ohun àti wàlíyù ẹ̀ tó fẹ́ tẹ́ ó di méjì àti ẹlẹ́rìí méjì tó bá jọkùnrin tó jẹ́ mùsùlùmí tó jẹ́ dédé tí ma wá wá èèyàn sí ọlọ́run jẹ́ wọ́n wé èèyàn sí lọ́dọ̀ tí ẹwù ká wá wá èèyàn sí wọ́n wà wọ obìnrin tó gbádùn tó jẹ́ ẹlẹ́yà mẹ́rin torí pé ẹlẹ́yà méjì yóò mọ̀ sí dédé ọkùnrin kan níbi ẹ̀rí jíjẹ́ ká sọ pé wọ́n fún wá wá obìnrin náà tì wọ́n wọ́kùnrin tì wọ́n kí ni wọ́n fi rọ́pò yẹn ìkéde announcement wọ́n kàn sí èmi lágbájá ọmọ lágbájá mo ti tọrọ lágbájá ọmọ lágbájá lọ́wọ́ bàbá rẹ̀ tí ń jẹ́ fún mi o ó ti ní kí n fi tayá mo ti tẹ́wọ́ gbà ó ìkéde yẹn láàfi rọ́pò ẹlẹ́rìí sọ́dà ẹ̀wọ̀n tí ò sí bẹ̀ wọ́n lè gbọ́ torí pé kò gbọ́dọ̀ sí pé wọ́n ti ní ìdàkọ́ńkọ́ ní bòńkẹ́lẹ́ kétí ní ìmọ̀gbọ̀ ń Islam faramọ́ ìgbéyàwó bòńkẹ́lẹ́ at the same time Islam faramọ́ kẹ́ súnmọ̀ fún ẹ̀yìn tìrìpẹ́ǹsì ìgbéyàwó so ìtumọ̀ bòńkẹ́lẹ́ tẹ́sìn ṣe léèwọ̀ ni pé kọ́gá sí pé bàbá ìyàwó àti ọkùnrin yẹn ọ̀wọ́ wọn nìkan láàrin ara wọn ni a mọ̀ pé àwọn fi ọmọ fúnra wọn etí ní ògbọ̀n sí kò lẹ́tọ̀ bẹ́ẹ̀ so lùsáàmù fi mú ọ̀nà àbáyọ wá wípé kétí méjì ní ìgbọ́ sí kíyàn méjì ní gọ́gẹ́ mùsùlùmí tó jó déédé kí wọ́n gbọ́ sí i tí àbá wá rí yẹn méjì mú sí gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ẹ kéde nígbà kéde ní kàtà yóò dìde á alàgbà ẹni tẹ́ kéde pé bàbá rẹ̀ ti fún yíhun à yóò ní tẹ́lẹ̀ ó ti fi fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ jọ yanjú lára ara yín <laughs> so ní jẹ́ láàrin bàbá ọmọ àti arákùnrin yẹn ok so nítorí náà jẹ̀máà ẹ̀já tẹ̀lé lánàá ẹ̀ẹ́dì pé wọ́n ní alágbẹ̀dẹ tí ń du orin lójú kan náà ó ní tó fẹ́ fi rọ ọ̀rọ̀ tó jẹ mọ́wà ní yìí mọ́rí àyè asọ́ ní episode one asọ́ ní episode two asọ́ episode three kásù tó mú nǹkan ní ìsọ kọ́ńkálukú lọ wòye sí bó ṣe fẹ́ yàwó ta ló ṣe aláṣẹ ẹni tó fẹ́ ètò tó wá fọ́ níjù ẹ̀ẹ̀mà ètò fọ́ níjù tí mo ti rí rí mo ti sọ̀kan ní ní ìta ti lọ láti ìta àwọn afá àmọ́ ṣe lálẹ́ ayé ásámú lọ́jọ́ ásámú ara ìtọ́ fọ́ nínú àwọn aláṣẹ ọ̀daràn nu ọ̀daràn làwọn ohun tí wọ́n wo ètò tí wọ́n á fọ́ ní ìgbẹ́rẹ̀ obìnrin tí ọkọ ẹ ti kọ́ lẹ̀ tóbìnrin sì gbọmọ lọ tọmọ ìwà fẹ́ lọ lé ọkọ tó wá já sí pé ọkọ ìyá rẹ̀ ọkọ ọ̀yá rẹ̀ lọ́wọ́ àfà lọ́kọ̀ lọ́wọ́ A gbogbo èyí tọ́kọ ọ̀yá yín <laughs> gbogbo èyí tí ọkọ ọ̀yá yín tó fà kalẹ̀ lọ́kùnrin lọ́wọ́ bọba ti ń gbọ́ mi báyìí ètò kéré jù ní ẹrù rẹ̀ tàlálẹ̀ kò tètè padà kò kó mbẹ̀ sá rẹ̀ torí pé ikú ọ̀gbọ́dọ̀ pa ọ́ síbẹ̀ onísìnà ni ọ onísìnà lọkùnrin yẹn náà gbogbo ẹ̀yin tí ọkọ ọ̀yá yín ọkọ ọ̀yá yín ìntágbára bàbá àyá yín ò ká agbára bàbá àyá yín kò ká ìwọ ọkọ obìnrin tó tọ́jú ọmọ ọlọ́mọ tó fi dàgbà tó fi tó lé ọkọ lọ ọ̀run ló ti gba ládà rẹ̀ o lè fi fífọ́ ọmọ yẹn lọ́kọ̀ọ́ ó lé ti dí èwọ̀ ló náà ní skúù ọba náà ní skúù ládà lọ́tọ̀ pàmà ọkọ ọba náà ní yunifásitì ẹgbà bàbá rẹ̀ kan ní igun bàbá ẹwà kan kílẹ̀ fi ṣeré ẹwà igun bàbá kan ní gbogbo èyí tó dá sí wípé màkàrúrù bá ń ìsìn jẹ́ nìká ẹ̀ tí ṣe o ọkọ ìyẹ ẹni fi ní o bàbá ìyẹ ẹni wọ́n fi ní lọ́kọ tó ti gbọ́ ìyẹ ẹni ò sì gbọ́dọ̀ dá ti ní lọ́kọ torí pé a tún ni ó sọ ìbá àjá sí pé bàbá rẹ̀ ọ̀nà kọ́bọ̀ lórí rẹ̀ òun ló kó bá ló kojú òun ló sásọ̀kùn ló sásòsì tó fi dàgbàlagbà tó fi tó ẹni ọkùnrin ó wá fẹ́ lọ lé ọkọ kò lè fi ọ lọ́kọ ẹ̀ẹ́lẹ́ gbẹ̀sán bẹ̀yẹn o ẹ̀ẹ́lẹ́ gbẹ̀sán bẹ̀yẹn ìyá rẹ̀ ò lè fi ọ lọ́kọ ọkọ ìyá rẹ̀ ò lè fi ọ lọ́kọ bàbá ìyá rẹ̀ ò lè fi ọ lọ́kọ kò sẹ́nìkan nínú igun ìyá rẹ tó lè fi ọlọ́kọ àwọn tẹ́sì káàlẹ̀ àwọn gúùpù mọ́kànlá tẹ́sì káàlẹ̀ step by step one after the other àwọn tó lè fi ọlọ́kọ nìyẹn ẹni tó bá wá kàn náà ló kàn ó tún gbọ́dọ̀ gbé fòó bó gbé fòó ẹ̀ tún lọ fún ìdìso ẹ̀ ní ìsìn ìwọ ọmọ ó rí pé bàbá rẹ̀ le lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò ní fẹ́ kó fẹ́ tọ́ọ̀gì kò ní fẹ́ kó fẹ́ kírímínà ọwá rí pé bàbá àgbà ti dàgbàlagbà ń ti wọn ok bàbá àgbà tó jẹ́ bàbá bàbá rẹ̀ ó ti dàgbàlagbà ọba yà pa bàbá tí bá lọ bá bàbá lóko bàbá bàbá bàbá mi àgbà ẹ̀wọ̀n kan tí mo fẹ́ fẹ́ nì ó fẹ́ tọrọ mi lọ́wọ́ yín tí bàbá rẹ̀ ń bẹ láyé ìjiyàn lálàáfíà bàbá bàbá rẹ̀ ò láṣẹ láti fi ọ́ lọ́kọ nígbà tí bàbá ti gẹ́gẹ́ ń bẹ láyé kò tí ìkàn ẹni tẹ́ tí ò sì disqualify ó lè disqualify rẹ̀ má fi ìgbésí ayé ọmọ rẹ̀ má fi tatẹ́tẹ́ gbọ́ràn má fi tatẹ́tẹ́ ẹni tó bá kàn lọ́kàn ẹni tí kàn kò tí ìkan nìyẹn ó sì lè lórí ọ̀rọ̀ rẹ̀ so nínú àwọn ẹbí rẹ nínú àwọn ẹbí rẹ bẹ́ẹ̀ ti ṣe tò wọ́n lẹ́nu mo wá fẹ́ kí méjì tí kò jẹyọ nínú àwọn tí fáwọn àgbà ṣékù fọ́ọ̀lù ìfẹ̀mẹ́nì tó tò kalẹ̀ yìí kí má mi ọlọ́run ti rántí báyìí ń àlìyìláyà bèlìwàkálà ọwà àlìyìláyà bèlìwàsíyà ọwà àlìyìláyà bèlìwàkálà òun ni kí ẹni tí ó tọ́ láti fọ ọmọ lọ́kọ tọ́rọ̀ kan bíi bàbá kọ́ wá yan wákìlì kó yẹn nìkan wípé àyíbá àmọ́ àlèpẹ́ yóò pẹ̀kọ́ yá ok kéèsì ti wà sí yà nìyẹn kéèsì ti wà kílù ní wípé bàbá gẹ́gẹ́ ń bẹ ok but bàbá ò sí níbi tí wọ́n wà bàbá wá ní ẹnìkan bàbá ní ẹnìkan tó jẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti jọ mọ́ra wọn bàbá yẹn wá sọ pé nílùú bí tẹ́ ẹ wà ẹ lọ bá bàbá lágbájá tọ́jọ́ rẹ̀ ẹ̀ ni òun ni mo yàn pé kó fi ọ́ lọ́pọ̀ wàkíìlú ẹ̀ nìyẹn ìyẹn ní ń pè ní àlùwìláyà bèlèwàkààlà wìláyà by delegation nìyẹn so bàbá rẹ tó lè fi ọ́ lọ́kọ ó lè delegate ẹlòmíì ó lè delegate ẹlòmíì so ẹni tó delegate yẹn yóò mọ act on the permission of your dad ok ìyẹn náà ń pè ní aliwilaya liliwakala yóò mọ jẹ́ aláṣẹ fún ọ nípasẹ̀ pé wọ́n yàn án ẹni tọ́rọ̀ kàn ọ yàn ká ní bàbá ń ọmọ ń bẹ ní Sókótó ẹni tó fẹ́fẹ́ náà ń bẹ ní Sókótó bàbá ìsì ní ọ̀rẹ́ kan Sókótó ok tàbí ó ní ẹbí kan Sókótó nínú àwọn ẹbí tó tún lè kàn lẹ́yìn tiẹ̀ tàbí nínú àwọn tí ò lè kàn lẹ́yìn tiẹ̀ by virtue pé bàbá yìí ti transfer àṣẹ tó níyẹn fún ẹni yẹn pé ọ̀dọ̀ ẹni kí wọ́n ti gbà yọ̀ǹda àdásí pé ẹni náà ni ẹni náà tí ó fún ní ìyọ̀ǹda yẹn náà ń pè ní tí bàbá yẹn ti bẹ̀ láyé nìyẹn o yẹn náà ń pè ní àlìwìláyà bèlìwàkàlà ọ̀nà kejì ó ní àlìwìláyà bèlìwàfíyà nígbà míì bẹ tí èèyàn ó wò pé ah ó ṣeé ṣe àsìkò tọmọ yóò lọ sílé ọkọ ó ṣe ṣe kí n kúrò láyé kó wá sọ àsọọ́lẹ̀ pé tí n bá kúrò láyé o kọ́mọ mi tó lọ sílé ọkọ ẹni báyìí ni mo fẹ́ kó fọ́mọ mi lọ́kọ ìyẹn náà ń pè ní àlùmìláyà bèlùwàsíyà ẹni báyìí wọ́n sì gbọ́dọ̀ mú àtọ́lẹ̀ òkú yẹn tẹ̀ pé bọ́yá tí ìbàtí láyé máa ìmáàmù báyìí ni kó fi àmọ́ mi lọ́kọ tó bá gbẹ̀yìn mi ohun tí sì máa bí ọ náà ni pé ohun tí máa bí wà sí yà àlìwìláyà bìnú wà sí yà ohun tí máa bí náà ni pé kẹ́nìkan ti gbora rẹ̀ nú ẹbí rẹ̀ kó ti di pé àwọn ẹbí wọn ò wulẹ̀ gbádùn wọn ò gbẹ́sìn yìí ló ti yé ó ti wu àwọn ẹbí ẹ̀ ó ti wò pé wọn ò wulẹ̀ gbádùn òun nìkan ló ń gbádùn láàrin wọn tí ẹni tó bá wá kàn ó ti mẹ́ntó kàn ó tún mẹ́ntó kàn ó tún mẹ́ntó kàn nínú ẹbí rẹ̀ ó rí pé gbogbo wọn ò gbádùn àwọn ọmọ ilé lọ mú bídí àkàn wá tí wọ́n fà lọ́kọ lọ́wọ́ bẹ́ẹ̀ tí wọ́n máa àpúrùfù ẹ̀ in that case yóò ti wá ti wà sí yà wípé lẹ́yìn ikú mi ìmọ̀ọ́mù báyìí ó ní ó lè fi ọmọ mi lọ́kọ ó ti sẹ́bù ní ẹni tọ́kàn mi àfi tí ọba sẹ́ni yẹn láyé má ẹni tó dákọ yẹn tí ọba sí láyé má ni wọ́n tó dá padà torí ẹni tọ́kàn ok so bàbá ọmọ kó tó kúrò láyé ó látọ̀ọ́lẹ̀ tó bá fẹ́ lọ lé ọkọ o báyìí ni kó bò ń fi lọ́kọ o bàbá bá kúrò láyé ọmọ fẹ́ lọ sí ilé ọkọ àṣẹ ìlọ ọkọ ọmọbìnrin yẹn ọwọ́ ìmáàmù ló wà tí wá sí láyé àṣẹ ọkọ ọmọbìnrin yẹn Uh, critical questions ẹ bá need uh, ìṣẹ́dàkẹ́ sẹ́ndẹ̀ sí WhatsApp ìṣẹ́dàkẹ́ sẹ́ndẹ̀ sí WhatsApp tí mo bá ti rí màá náà tiẹ̀ adé àdírẹ́sì ní next episode inshallah Allah fún wa ti kò gẹ́rẹ́ uh, ìgbéyàwó wa tó bá ti mẹ́hẹ̀ ẹja lọ tó ṣe ní o kò ṣe gbójú kúrò ń bẹ́ o kò ṣe é fojú kó o má bí ọmọ ìnájọ́ o tó ti gbọ́ má bí ọmọ ìyápẹ́ ẹnujọ́ o lọ sí àtúnṣe ní o má dòó di ásámú o má dòó di ásámú o subhanaka allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk